àwòrán keje kún omi ọlọ́run ó ṣe kí gbogbo ẹran oríṣiríṣi yàn ìyá bá jona òun ó kó ńlá ọkọ jona àti ọya rẹ àti ọmọ ńlá mẹ́ẹ̀ta àti ọya ọmọ ńlá yàn àkódá nínú ọkọ̀ jona gbẹ́tẹ́ àmọ́ náà yàn án mẹ́ẹ̀jọ tí ọ̀nà ikú ń àwọ̀ ọkọ̀ ọ̀nà onke anọ ọkọ ejo na kan ọlọrụn ha mi ịkụ ọkọ ti nanyị ịjọ meje ọlọrụ jẹkị eji o lila ki nro o le jẹkị ati leese omi nwọ dedede n'alị omi o ya tobi ịjọ ogun meje gbogbo aye o n somi o ha npelu oko ati ronupa iwada a ya wɔ ɔkɔ joona torí a tetea eku ɔkɔ. a na ya gbogbo ha a n'omi. a ma joona a t'i di le dɛ. a na je ko iye torí ya gba ɔlɔnwụ gbọ ka ha tele ɔrɔn ɔlɔnwụ.